الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين على قسم له أتركات عن أندوى محمد صلى الله عليه وآله وسلم أتنا أتركات جحوم من الصحابة àti gbogbo wa náà lápapọ̀. Ohun tí a fi pèrè wa sákèésí lénìí, ó yẹ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yin obìnrin náà ni. Káwọn ẹ ní àwùjọ sáwà gbogbo àwùjọ lágbàáyé ni o àwùjọ tó kó ìran èèyàn méjì sínú ọkùnrin àti obìnrin ìsáwùjọ kan ó jẹ́ àwùjọ ọkùnrin nìkan pé ìlú yìí ó àwọn ọkùnrin nìkan náà ń gbé bẹ́ẹ̀ pèsè ìlú bẹ́ẹ̀ pé àwọn obìnrin náà ń gbé bẹ́ẹ̀ ọkùnrin àtòbìnrin ni àìtó obìnrin láwùjọ ní sùn ni wọ́n àbí áàfù ń sùn lè mọ̀ jùtámà ìdájì àwùjọ ni wọ́n ọkùnrin kó dàbí ẹ̀kú. Táwa fẹ́ káwùjọ da èwo ni ó da náà méjèèjì èwo ni ò ní da ẹ́ èwo ni ó da bá káwùjọ da àwùjọ tó kàn méjèèjì ni èwo ni ó da èwo ni ò ní da méjèèjì ló gbọ́dọ̀ dá èèyàn àwọn mínísọ̀ mọ̀ pé ní a àti dídá àwùjọ ó wà lọ́wọ́ tiwa náà mo ṣe wà lọ́wọ́ ọkùnrin tọ́báláwùjọ kẹ gbogbo ọkùnrin ibẹ̀ nẹ́dà àtúgbẹ́ obìnrin ò dá àwùjọ yóò dá tọ́báláwùjọ kan gbogbo obìnrin ibẹ̀ ló dá àtúgbẹ́ ọkùnrin ò dá àwùjọ ní ò tí ì dá kò sí ìpé obìnrin tọ́rọ méjì yóò fi ṣe kíní wọ́n fi dá bí a bá wọn sọ páwùjọ dá tí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ individual náà ni tẹ́nìkè jáwádé àwùjọ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọdọ́dọ̀ kọ̀ọ̀kan àdàfúnra wa bẹ́ẹ̀ náà wá ní lápapọ̀ wa ìyẹn lọ́pàá tó pé babaláwùjọ bàjẹ́ yẹ kí kálukú wa náà wọra rẹ̀ pé sẹ́mi náà kọ̀ǹtìrìbùtì síbẹ̀. àbí babaláwòjọ́ bàjẹ́ kí kálukú kó wọra rẹ̀ pé sẹ́mi náà kọ̀ǹtìrìbùtì sí bàjẹ́ yìí. tó bá wọra rẹ̀ tán yóò tún wọ ẹbí rẹ̀ ẹ̀ pé ẹbí wọn kọ̀ǹtìrìbùtì. torí pé èèyàn kọ̀ọ̀kan dábàjẹ́ jọ náà ló padà fáìlọ ló padà rí pé àwùjọ òṣèlú kò dáa ayégbèrè abẹ́ tún nǹkan yẹn ṣe àágbé láti pẹ̀lẹ̀ náà ni bóòlù mi ó ṣe dáa ni wọn ó ṣe dáa ní dídá yóò káàkárí gbogbo àwùjọ náà lóbìnrin gbọ́dọ̀ mọ ojúṣe ẹ̀ láwùjọ pé èmi gbọ́dọ̀ dáa fún ara mi bákan náà mo gbọ́dọ̀ dáa fún gbogbo àwùjọ kẹ́lẹ́ tó lè ṣẹlẹ̀ a ní ẹ̀kọ́ kẹ́gbọ́dọ̀ ní adaf níìmù ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin sí ẹgbọ́rọ̀ ní èèmù tẹ́ fi ń sáyé kò dákẹ́ yẹn máa gbélé ayé bèèrè àhádà láì ní èèmù àbí ìdí ń bá òjò jẹ́ náà nìyẹn kò ní èèmù kẹ̀kẹ́ ní ayé yìí tó yẹ ẹlòmíì ní ṣùgbọ́n èyí tó ní ògbádùn tó lágbẹ̀yìn wọn bá ní èèmù gbáyé kí ni ìdáhùn wa kí ni ìdáhùn wa ìrẹ́gẹ́ àfi ń gbáyé lórí ìjọsìn ẹni tí ò bá ti kọ́kọ́ níyẹn lọ́kàn ó mọ̀ pé òun ó contribute ń bi ìbàjẹ́ láwùjọ torí pé kò kọ́ ọmọ tó kọ́ wá ṣe láyé àti bàǹkà yẹn jẹ́ oníṣe kí ni kò ní nira fún. àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí mùsùlùmí pàápàá jùlọ ẹ̀yin obìnrin mùsùlùmí ẹgbẹ́ náà pé ìjọsìn lẹ́wà ṣe láyé gbogbo ohun tí ò ní jẹ́ káàrin yẹn ìjọsìn yẹn ṣe tí ò ní jẹ́ kárọ́ náà súnmọ́ tí ò ní jẹ́ kárá òjọ tó ṣe pẹ̀lú ìjọsìn agbọ́dọ̀ mọ ìjìnlẹ̀ sí ìjọsìn kò wá fọ́kùnrin nìkan àwọn àṣùgbọ́yé ni pé ọkùnrin máa ń lẹ́sìn obìnrin ẹni àwọn ilé ìjìnlẹ̀ ni lọ́lọ́run ẹ̀sìn lọ́wọ́ wa ẹ̀rọ sọ́tún ní àlẹ́ ahzab gbà tọ́lọ ní ẹ̀wọ̀n mi gidi ọlọ́ni inna lil muslimina kílógékún wal muslimat títí pọkùnrin ní pọkùnrin wal mu'minina wal mu'minat wal qanitina wal qanitat wasọ̀bìrí wasọ̀bìrọ̀ jẹ́mọ́ ìròyìn mẹ́wàá lọ́lọ́run sọ nínú ayà yẹn náà ròyìn dáadáa láwọn ọmọ gidi ọmọ ẹ̀tọ́ lóòótọ́ ìwà ayé wa mọ̀ ń ta wá ṣe ó wà fọ́kùnrin wà fóbìnrin láwùjọ tẹ́lẹ̀ ó sì wà dìtí ẹ̀tọ́ ní òwòye bẹ̀ ó wà lókọ́kọ́ bá sí náà pẹ̀lú tẹ́tẹ́ tó sọ fúyàwó rẹ̀ pé tẹ́lẹ̀ náà ọkùnrin náà ní ìlọ́wọ́ àfọ́kùnrin kàmọ́ dáná nílé kó máa náà gbà fóbìnrin ni wàá ṣe láyé tiẹ̀ ọ̀tọ̀ ọlọ́run béèrè ẹ̀sẹ̀ lọ́wọ́ ọkùnrin àtòbìnrin àlàáfà wa ní déédéé ni so táwa fẹ́ táwùjọ ṣe ìkọ́kọ́ ni pé àákọ́mọ táwa ṣe láyé nígbà tí kákẹ́mọ ẹgbẹ́ gàwùgàwù kákẹ́mọ ẹjẹ kámọ mu bí ẹranko láì ní ẹgbẹ́ ẹranko ní èmu ti àyí ọ̀là àlùjẹ́ nìkan owó ọ̀tọ̀ nìkan tó fẹ́ kò sí láwùjọ kan ni ìyẹn lóbìnrin mòmí ní gidi gbogbo ọ̀kọ́rọ́ gbé sọ́kàn pé ni lẹ́wà ti gbọ́ yéye òun wà nú àwọn tí ọlọ́run sábàbí láti tún àwùjọ ṣe ilé inú tó ṣe pàtàkì lórí wa nígbà táwọn ọ̀pọ̀ ìjọsìn láwa yẹn wá ṣe agbọ̀dọ̀ gbọ́ ìjọsìn yẹn yé agbọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ ìjọsìn yẹn iná ló mú kálukú tá a bá kọ́ torí pé nta bá mọ̀ tá a lò ó wọn ló dà gẹ́gẹ́ bí igi tí yóò tó rúwé tí ò so ni wọn dà gẹ́gẹ́ bí òjò tó rọ̀ tí n kálukú ń kó gbá jáde pé abẹ́ gbómi òjò tí ò ṣe kí ni tí ó rọ̀ mọ́ ni àwòtáfọ̀ òjò tó sùn tí ó rọ̀ mọ́ ni àbí ara ni àtọ́wá ní ìfàní tó tí tí ò so mímẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó kọ́ mọ̀ abẹ́ni tó mọ̀ nǹkan náà sì ti èlò àwọn ọmọ lo ọ̀rọ̀ ẹ̀sìn wa àwọn tá ń gbọ́ yé náà tá mọ́ ń táwáyé wá ṣe náà làwùjọ ó bẹ̀rẹ̀ sí máa dá látara wa jẹ́mọ́ ẹwọ ìgbésí ayé tẹ́yí àwọn èèyàn lò káàmì tó dé náà ní jà ìlú àbí kí ló dé torí pé ẹka alúkọ̀ ń gbá ni láàrin ìṣẹ́jú péré ti parí tánàbílù pẹ̀lú wọn gbogbo ti chéjì ti dáadáa ẹni wọn wòlá pé ẹgbẹ́ náà là ń wúwúrú àkálà nàbí wẹ̀ ẹ̀rẹ́ kó láwá ti dèyẹ gidi bẹ́ẹ̀ tó pé ẹ̀tì mọ́ tọ́wá yóò ṣe bá wọn ẹ̀sẹ̀ tí ń gbé àìdè wọn ń bá ẹ̀rẹ́ ti wọn. so eléyìí nínú ojúṣe wa ni bákan náà nínú ojúṣe wa kejì bẹ́ẹ̀ pé a ní adaf a ní èmùtà torí ẹ̀ wáyé nínú ojúṣe wa náà ni pé ká gbìyànjú láti tọ́jú ẹbí wa àwọn ọmọ wa tí tábá láwùjọ dá ìtàlùkù pamọ́ sáwùjọ náà nàbí ọmọ sọwọ́ láti lélé wá láti lẹ́wọ́ àkójọ tí wà di àwùjọ àwùjọ bẹ́ẹ̀ látọ̀rẹ́ ọlọ́dọọdẹ àríkọ̀rọ̀ ọ̀dọ́dẹ́ mọ́ tó rẹ̀ tó wá ṣe tó bá lọ́rọ̀ ọ̀dọ́dẹ́ bá tí a máa rò pọ̀ mọ́ra wa ọkọ̀ ìfẹ́ ìyàwó lọ́kọ̀ àní òtún ẹbí mọ́ ẹtí ń rọ́pọ̀ nìyẹn ìbòyá ọmọ ní ó jáde fáwùjọ àìkébí tó nígbà ìlérí náà mo ti ríra mi ilé wa ń kọ́ àwọn ọ̀rọ̀ tó ní ẹ̀ṣẹ́ ọlọ́ni yáyọ̀ ilẹ̀ sínú àmọ̀ ní ẹ̀yin mọ̀mí òdodo kú àǹfúsà kú ẹ sọ ara yín wa alaikum naro ẹgbẹ́ kọ́láyìn bí látòrí ẹ̀yin dìvidì ọwọ́ ní wà ní kó wá kó àwùjọ pọ̀ àwùjọ tó bẹ̀rẹ̀ láti inú ilé wa ẹ ara yín àfàwọn àlè àwọn ẹbí tá kó sábẹ́ yín ẹ sọ wọn ìyá náà rọ ìyá náà iná wàkúdù annas wal hijara iná tó yẹ pé èyàn àtòkúta náà fi ń kó ọlọ́run sọ wa ń so ìkejì ní ẹ agbọ́dọ̀ mójútó àwùjọ wa agbọ́dọ̀ mójútó lé wa àwọn ọmọ wa akọ̀wọ̀n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bá ti ní káwa ní èèmù ká mọ́ bá torí ẹ̀ wáyé agbọ́dọ̀ yẹ tọ́bá kọrin ayé tí wọ́n létí ọba kó sínú agbami awé yíyé yóò kẹ́ mọ́ gbé wọn lọ́nà orin ó lọ ń kọ́kọ́ mọ́ létí ó sì wọ̀nà kẹta fi ń rówó kò bá àmọ́ da ibi tí wọ́n náà ń kọ́ sí létí nìyẹn tọ́bá lẹ́nìkan tó dáa ní tọ́bá kọ́ bọ́ ọmọ fi bọ́ ọmọ tẹ orí ìwọ́n tó kú lò wọ́n bó ṣe rí oníwẹ̀sìn ọmọlúwàkọ́ àgbẹ̀wò owó púpọ̀ tàbí táwùjọ ṣe ayẹ́kọ́ ọmọ tó ní wáyé wá ṣe ẹwùlùpọ́nù ti pọ̀ mọ́ tí ẹ̀ ti ń ṣe wá àti fún ilé ọmọ mọ́ṣẹ́ bọ́ sọ́lọ́hun ilé ọmọ mi ṣe dáadáa tó bí rẹ̀ ẹ́ bákan náà láti sọ kéré kàdákà lè nẹ ẹwọ́ ó gbé látòdì ìwọ̀ ọlọ́ ó tó adolówó tó òjò àtúbí ẹ ọtún lábẹ́rẹ́ yẹn àkíní sọ láti máa kínú wàá pàtẹ́kì bíi táwùjọ ṣe tó bá dé ta pààyàn láti dáadáa mọ́kànbàjẹ́ kílá ó sọ fún wa lè ní dákò mọ́sọ̀ pé nìkan ti tí ó dáwọ́ ayé o ayé o sáfin kálukú lẹ̀ kó kí ni wọ́n ṣe tiẹ̀ lọ. kódà náà bàbá bàbá tí wọ́n máa ń kéwu tó yẹ kí ẹjọ́ tó máa sọ fún ọmọ rí tí mọ́sọ̀ pé nìkan ti ń tí ó dáwọ́ à kí ọ̀lẹ́ ní kó kéwu fún. ẹ kọ́ lẹ́kọ̀ọ́ bí ó lè máa sọ ni. àníbi kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ àníbi bákan wọn ni wà láti sọ eré kàdákà lè náà wọ́n sọ máa ọ̀pàpọ̀ sáwọn èèyàn o ó ti kó létí ń dáwùjọ nìyẹn o wà látẹ́mi sí fèlmọ́rí àfẹ́lẹ́ àrùdí mọ́rọ̀ ha wọ́n mọ̀ yẹn lórí lẹ́wọ́ iná láàláyọ̀ ìṣègbú kọlá mọ̀kálí ṣàkóso lẹ́wùn rẹ̀ ńlẹ́ẹ̀ fún eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí kúránì kọ́ wa ní ẹ̀kejì ni pé a gbọ́dọ̀ tún lé wa ṣe nínú dáadáa ní láàbí tún àwùjọ ṣe bákan náà a ní gbọ́dọ̀ wá nípa kan táwa náà kò pàṣẹ mọ́ra àwùjọ lọ́wọ́ pàápàá jùlọ àwọn atọ́lọ́ ní ká mọ̀ kírú yìí ẹ̀kọ́ àwọn sọ fún afẹ́ tó bá ké àníyàn tí mo ní pé mo fẹ́ tún ra ṣe wà rán bákan fẹ́ tún àwùjọ ṣe ojúṣe obìnrin ni láwùjọ ẹni tó ní nǹkan míì tí èsì kéwú gan gbogbo ọmọ ibi tó ṣe kátó wá pátá ń kéwú díẹ̀díẹ̀ a máa lo nǹkan láti táwùjọ ṣe èyí táyẹn kú díẹ̀ káàtó a mọ̀ pẹ̀lú sáà kíyèsí àní kéńgbé àti tóbi tèmi náà mi kéé àmọ̀ pàyàn rákèsí àmọ̀ pàṣẹ dáadáa àmọ̀ pọ̀bàjẹ́ torí pé tẹ́lẹ̀ náà a níbi táwa náà ń bá èèyàn ṣe lọ́rọ̀ ayé àbí tí ká tó lè wáyé lẹ́sẹ̀ múra lẹ́sẹ̀ ń kẹ́kọ̀ọ́ yìí àmì tó yẹ pé ń bá ṣùkú ìyá ṣùkú dìṣe ìyá ẹbí ka àbí lọ́rọ̀ kìíní lọ́rọ̀ ayé a ẹni tó wà láàrin àwọn èèyàn àti pèrè sákìyèsí àti sọ pé nǹkan báyìí ní wọ́n ṣe yóò ní lára òyìn tó àánú òfin táwùjọ ṣe náà nìyẹn ìmí káíkó lówó ni mọ ìnáwó rẹ láti táwùjọ ṣe bó sọkùnrin bó sọbìnrin ìfìnà táwùjọ ṣe náà nìyẹn káíkó nípò onírin táwùjọ ṣe ṣùgbọ́n tí ìhà wà láwùjọ fọ̀rọ̀ gidi kó mọ̀ ní tv àti àwùjọ láti tó ṣe ẹnìyẹn ó kú pé kálukú mọ ṣe bó bá ṣe lágbára mọ ni ní gbọ́dọ̀ ní lọ́pẹpá àwùjọ yìí o kò ní bàjẹ́ lọ́wọ́ mi ètò wa ti wá bàjẹ́ o èmi náà fẹ́ gbìyànjú láti ní láti máa tún ṣe gbogbo tó yẹ ká ní ní ọkàn nìyẹn èmi náà fẹ́ gbìyànjú láti máa tún ṣe lọ́nà kan ìyẹn máa ń fi wà tó ṣe èyí máa ń fi wà tó ṣe tẹ́ pé ìwà yẹn ó rọ̀ táyẹ̀ ó lè máa súnmọ́ Hmm? látara àwà rírọ̀ ìsúnmọ́ àwọn àrí lára rẹ̀ ẹ̀rí ó sọjà láńtà ní àyẹ̀ ń ta lọ́nà tí ò dáa ìwọ́n mọ̀ pàkíyèsí wọn kò sì jẹ́ kí àìdá ṣe kiri ó tọ̀tọ̀wọ́ rẹ̀ lẹ́bọ́ ẹlẹ́mẹ́lẹ́ ẹbí kẹ́lẹ̀ wọn káwùjọ ti bàjẹ́ ẹni tó bá tẹ́sẹ̀ tí ẹ̀ tó dára yóò pọ̀ mọ́ ẹ̀kú àríwẹ̀ ẹ̀kọ́ ni ìyẹn ni ẹni tó náà bá rí pé nǹkan yóò dà ní ní èéfí fẹ́ rìn lọ́nà tó dáa tó pé tó wọ́n pé ìmìnìkẹ́ ní máa dáyàtọ̀ bẹ́ẹ̀ ni ìyẹn máa ń dáyàtọ̀ lórí dáadáa ni nígbà tí wọ́n sọ pé irọ́ èmi ò tẹ̀lé lórí ọ̀nà ìdá tẹ́nìkejì náà sọ tẹ́nìkejì apá náà sọ tó padà dáa náà ni kò tẹ̀lé nínú àwọn òkè èmi nìkan gbogbo tí a fẹ́ yí padà tó bá tẹ̀ yí padà gbìyànjú má fi kún má jẹ́ kí tiẹ̀ kún mọ́ tọ́ba tiẹ̀ rí wọn pé tọ́ọ̀rí wọn ká lọ́wọ́ kò ó ní ṣe kíní ó ní fi kún tí wọ́n ń ṣe tí ò dáa. láìpẹ́ tí ń ṣiṣẹ́ ni jẹ́ ìjọba ọ̀nà ìlú kan náà ń lò àbí ó ní lọ lọ́nà tí ò dáa ọ̀nà tó dáa ni wọ́n lò ní wọ́n ṣe rú yẹn ń yíwe ni wò ní yíwe tọ́ba tiẹ̀ rí wọn ká lọ́wọ́ kó kò ìgbà mi ẹni tó tó jìnnì lọ́la níbi ni pé ẹni tó bá rí bàjẹ́ tí ò bá tẹ̀lé rí kọ èyí tó kẹ́jù kó fi kí ni kọ ọkàn kan ah, ẹ̀kẹ̀ jù mí lọ ní ẹni kó jù mí lọ ọmọ rẹ̀ rí bá sọ̀rọ̀ ní bọ̀t jẹ́ ká máa mọ̀ lójú ẹ̀kọ́ àníjẹ́sì yìí bá kápá tó wọn náà máa pàṣẹ kí bẹ́ẹ̀ àìpẹ́ ẹnìyẹn náà lọ́nà kẹ́sì kejì òun náà ń ba àwùjọ jẹ́ ni bákan náà ah, lórí ọ̀nà àwọn ìkẹta ń lò ṣègbèsègbè sí ayé wáyé Eh, àbí ní o táwọn tó gbèsè ayé wọn rèé social media social media ẹlòmíín náà tó pera rẹ̀ lẹ́lẹ́yàwó náà nítorí láwùjọ tí ó da òun bá tún fi tiẹ̀ fún ẹlẹ́yàwó bá máa jó àbí ẹ̀kọ́ ni ẹlẹ́yàwó ló ń polówó ọjà yóò yọ ìjókòó ní bóyá nìkọ́ọ̀bù tó lò àbí jáàbù tí mi kọ́ lò ó tán ìtàn yẹn ṣe gẹ́lẹ́ lólóòṣègbè ni yóò ṣe so irú ẹni ẹ náà sì ń contribute sí tí ò dáa a rò pé látara orúkọ ẹ̀sìn lẹ́lòmínà fi ń ṣe ìbàjẹ́ lórí social media níta ní òdà táwọn aláàtì kó lẹ̀ nínú àwọn ibi kò tí ẹ̀ níwà wọ́ ti jù tó tí wọ́n wá bẹ́ẹ̀ sọ pé nǹkan yóò dáa ní kíni tí àwọn mùsùlùmí ẹgbẹ́yìn àwọn oníjàbọ̀ ẹgbẹ́yìn gan-an wọ́n ṣe kíni wọ́n máa ṣe ni ẹgbẹ́ta ni ẹlọ́wọ́ ti jù ó tún fi kún tó wà ní ẹ̀ta àti táǹsọ̀ pé kò dáa gbogbo àwọn kẹta ń lóyìn àgbọ̀rọ̀ lójú tó dáa tó aláàrin ìta tí ń lò dídíjọ́ ọ̀rọ̀ fún gbọ́wà sí àbí ọ̀fí sẹ́ẹ̀dì wà sí bí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀fí ń gbọ́ kùránì ọ̀fí ń tajà lọ́nà tó dá tí ì ṣe àráàmù ọ̀fí ń táwùjọ ṣe nìyẹn ẹgbẹ́jọ́ pọ́n ní èrú kan náà lọ sí ìwọ náà bá ń lọ síbẹ̀ ìwọ náà ń kọ́ntribútù ẹgbẹ́ mẹ́ta ọjọ́ ah ẹ̀fíṣà náà ti ń ṣèbàjẹ́ lórí kìíní ìrè ẹ̀ ṣe ń táyé wá sá dà làwọn náà lè ṣe àfẹ́ dà. wọ́n sọ fún alẹ́ kan pé tí wọ́n bá ní yóò lé ayé kò ní mú o èyí bọ̀ sínú agbami odò odò yóò wá fẹ́ jùlọ yóò máa gbé lọ kò ní rí ayẹyẹ yọ fún bẹ́ẹ̀ o àdúrà ẹ̀kọ́ ni odò ayé máa ń gbìyànjú wọ́n lẹ́yìn tó kọ́ àwọn ohun ẹ̀dọ̀ ayé já tó àwọn olówó tí ìfẹ́ dàpọ̀ báyẹn ti lówó tó lóhùn rẹ̀ pẹ́lá bí káà mo ti wá fẹ́ kẹ̀kẹ́ báyìí mo ti gbẹ̀dọ̀ ayé ọ ayé kan tó wọn lọ náà ìjọ olóòtú lọ́sọ̀ gbẹ̀yàn lọ wọ́n gbẹ̀yàn lọ náà ìyẹn gbọ́dọ̀ ń gbọ́dọ̀ ṣe làákàyè tó àwọn àárín tó kù díẹ̀ ká tó ìka kíyèsí gan tó ọ̀bára àwùjọ tó ṣe rí ààrẹ tó ṣe ìbàjẹ́ tó wà ń bẹ̀ mọ́ dàmí ìkùn mọ́ hmm. torí social media yẹn tábà torí ẹ̀sọ́ gbẹ̀yẹ gan tó ní táwọn obìnrin míì ń dánwò ń bẹ̀ ní táwọn náà tún tó àwọn sún mẹ́sì ẹnu nínú wọn rìn bá ti máa ń rìn yóò ti báyìí kí wá ló kù ọ̀rọ̀ láàrin yẹn láàrin tí gbogbo ayé ń wò ó nítorí kọ́ bẹ́ẹ̀ ni kí ọ̀bẹ tàjẹ́ ló lóòótọ́ akẹ́kẹ́ ọ̀bẹ wà tó ti pọ̀tù náà ó lè tó asáfẹ́ sáyé àbí ẹ̀kọ́ àtọ́ni làákẹ́ ìgẹrẹ títí gbé lọ ẹ̀mí ìgbàgbọ́ pé táwọn ti ò dáná fẹ́ padà ìwọ́tọ̀ gbẹ́mìí wá lè kiri ẹni ní kòtò kòtò ẹ̀kọ́ lọ́wọ́ ọjà ó kẹ̀sì ó polówó ara rẹ̀ nígbà tó tó ń lọ bẹ̀rẹ̀ tó ọ̀gbọ̀dọ̀ polówó ara rẹ̀ yípa wá gbé tó gbogbo ayé ń kọ́ ẹgbẹ́ ìjẹ́ ló pọ̀ ìtòyẹ́ ní tí ó rí ẹ̀pọ̀ jẹ́ ti rí títì lọ. àwọn ní yìí agbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ o ìta òjò ó tẹ ọ kálukú wa hmm. ó tẹ ọ wa ní kálukú gbìyànjú bó ṣe lágbára lọ ibi tá a bá tẹ bára wa kárí pé ní tí ó mọ táwùjọ ṣe là ń ṣe ká mọ̀ sí tó bá òjọ ṣe yẹ inú wa wa nínú ìwà gbogbo tó lè bá òjò pápá jùlọ ní ìyàwó ní sáìdì obìnrin àtẹ́bí dí gbogbo ẹ̀ ó ní kó mú wà pẹ̀lú ọkùnrin tí ò sí yẹn kankan ó jẹ́ ilé ìwọ̀lẹ̀ lọ́dọ̀ ẹ̀ kó wà pẹ̀lú ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí àbí bẹ́ẹ̀ kọ́ kílà náà mi ń díye wọn bá òjò ó nítorí pé nínú àwọn aburú tó ṣẹlẹ̀ láwùjọ tí mo pé yóò ṣe láwùjọ fún àjọ mi nínú èyí táwọn obìnrin máa kọ̀ǹtínú tiwa tó pọ̀ àníbi wa ń bi ló ń bi ló ń bi ló ń tóbi wọn ṣe ìrìn àjò láì ní kíni láì ní mahram àníbi yẹn tó bá bẹ́ẹ̀ kí inú kó mọ́ lo pẹ̀fú tó bá tó lo pẹ̀fú obìnrin wa ti lo pẹ̀fú kọyà àgbà ilé ìjókòó nítorí kí tó dájú wá ní kọjá láwùjọ ní tí ó kọntribútì láti bá àwùjọ yẹn ṣùgbọ́n àwọn yóò mọ̀ wípé àyà alágbájá àyà alágbájá kò jẹ́ kẹ́mọ obìnrin lẹ̀. kẹrẹ bá wọn pé ẹni tọ́nà rẹ ti wà gẹ́gẹ́ ó di gbogbo ọ̀nà táburú lè lè bàjẹ́ ní nkíà obìnrin àwa ni irọ́ láwọn tá a tún láti lánàá rẹ ni àwa náà sábẹ̀ ti ta ìlú agbọ́dọ̀ kíyè sáàrin gan àtàdébìnrin agbọ́dọ̀ kíyè sí tàbá tí gbẹ̀yìn ẹ̀kan alhamdulillah àwọn tọ́lọ̀ ní àwọn àpàdé ẹ̀rẹ̀ kẹ́tẹ́ tẹ́tẹ́ àṣẹ́lẹ́ tó rà àbá àtàwọn bí náà sọ òṣèlú táwọn obìnrin ti mọ̀ pé alẹ́ mi yẹn kẹ́sí kejì tí ń ṣe káwọn ọkùnrin rákèsí àwọn ọmọ ìyá kan sọ fún mi náà àwọn obìnrin àjọsá jọsá òun náà lọ́ọ̀ká ẹ̀ kọ́nà kó bá san alẹ́ sàn ní àjọ ní òjábù bákan náà ẹ̀yin ò ní dákẹ́ ni o torí pé ní tí èdè kẹlòmí náà fẹ́ kọ̀ bàjẹ́ nu pé yóò kú mú mi bú náà ni jẹun bú ẹ̀ ẹ tó dájẹ́ náà bú ni lórí òdodo wọ́n pa nẹ́bí wèrè àbí wọ́n àtọ́ bá pa nẹ́bí wèrè kí wọ́n lè mi àti ẹ̀tàn nípa wa ní akédanidani kan nípa alájà nígbà yẹn tó dájú láyé kò bọ́ lọ́wọ́ kíni lọ́wọ́ èébú kí ló bá tó fi pa ní tí ìwé gbọ́dọ̀ ni ẹni tí pé kọ́lọ̀ tó gbé dìde kí náà ṣe sọ dípò làmì àdìlù ọmọ olódodo yẹn ọmọ alámọ́nà yẹn bọ́ tó bá ti parí ẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn báyọ̀ ó ti gba wèrè mẹ́sì ń tọ́ àánú wèrè lẹ́yìn ọgbẹ́ náà fi ń sọ ẹ̀kan ní wèrè ni ẹ́ bọ́ nígbà tó bá lọ gba wèrè mẹ́sì ṣé èsì ní tiẹ̀ bẹ́ẹ̀ àti tó bá pààyàn kí bí kíni tìbí tó táwùjọ mọ̀ dání tí ọba tó wà lọ da àwùjọ tó dákẹ́ tó pẹ̀lú àkẹ́sí náà lọ́mọ rẹ̀ gbé o tí ọba tiẹ̀ lọ da tọ́mọ rẹ̀ náà nílọ bí kò nílọ bí kẹ́kẹ́ kò ní lọ wọn àwùjọ náà ní ẹni lórí ìlú pé ọpẹ́ òwe mi ti dá ń tèmi ọmọ rẹ̀ kọ́ lọ́ba lọ tó lọ́mọ rẹ̀ gbogbo lé rẹ̀ ọ̀ lábúrò ọ̀lẹ́gbẹ̀rẹ̀ tó láwùjọ ka ṣùgbọ́n ìdọ́gba kan ní di ìwà wa ní àmọ́jú àti ìwà sí. àní ìwà táyì yóò wù pé ah sọrí alábẹ́jà wọn náà onímọ̀kẹ́ kọmọ rẹ̀ fún bẹ́yà ń sọ fọ́mọ rẹ̀ àbí torí wà dáadáa ṣùgbọ́n nígbà tí èèyàn jẹ́ lẹ́sìn tó wá ń wú àbúrúkú láwùjọ tó jó ní sí ọwọ́ tí ni àbá akẹ́kọ̀ọ́ jọ mí lójúmọ́ ìdá mẹ́yà àbá àtẹ́gbẹ́dẹ́mú tí ò ní àbí àmì àbá tó pé owó àmì ẹlẹ́ àtẹ́kọ́ hmm, olóòpópó ní ẹgbẹ́ nìyẹn ẹgbẹ́ ń dá òjò ọdún ọtí tó yẹ ká máa rí káà ah, àwọn ẹlẹ́sìn yẹn ìfá àtàlẹ́ ká máa rìn súnmọ́ ń gbìyànjú ọba súnmọ́ olúwa dáadáa ìyẹn lẹ́yìn tẹ́ bá rán ọmọ ìyá mi tó bá dé dédé lọ́kùnrin lóbìnrin táyẹ̀ bá ń ròyìn rẹ̀ báyìí ó dàní mọ̀ pẹ̀lú ẹ̀sùn mélòó mi sẹ́yìn jẹ́ àwọn ah, aláyé òun lágbájá òun ẹ̀ẹ́dì bá ibi tẹ́ bá fi sí ẹ̀lẹ́ta ó ti ẹ̀ka rí mu káyìn á máa torí ìwà yẹn náà súnmọ́ wa torí pé láwọ́yá gbọ́ àkídà yóò mọ fíkíù ìpọ́lá àwùjọ máa kọ́ bí jọ́ jẹ o onílọ́kà àwùjọ pẹ̀lú ọmọ fíkíù àwọn tá a gbé kiri làwọn káàkó ọmọ tàwé ìdí ọmọ àdìsí ìfowó lára ìtọ́ àwùjọ máa kọ́ wò lára ẹni kíni ìwà ẹni kíni abẹ́ kọ́lí fún abẹ́ disqualify ẹni ẹ̀ tí wọ́n ṣe kíni náà ní wà ìwà mẹ́kọ̀ọ́kọ́ wò ìwà náà ẹ̀ mọ́jà kò sí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ká ká tún sí dáadáa ìwà mọ́jẹ́ ká ìmọ̀ yóò kàn máa gbẹ́ẹ̀dì ara rẹ̀ lẹ́pọ̀ ní gẹ́gẹ́ títì bọ̀dì kí lọ́kọ̀ọ́kọ́ fi fa wá ìwà bóyá fọwọ́ bóyá owó payín pọ̀ bóyá dada kan payín pọ̀ bóyá ìjà àdúgbò payín pọ̀ bóyá iṣẹ́ payín pọ̀ ó ti wá súnmẹ́ láti àtúntúmọ̀ nínú àwọn ẹ̀rí ìwà dára ló àmọ́ ẹ̀rí dáadáa ẹ̀sìn ìwọ́n yà jẹ́ kọ́nà gbogbo dáadáa tí rí ẹ̀fẹ́ yìí sí pé tí ẹ̀sìn wọn ṣe kí ni ó kọ́ wọn rèé but ẹ̀sìn dáadáa wà lọ́yẹ̀ ọdún dédé lórí ẹ̀sìn ìwà rẹ̀ wà dá ó yẹ pé ní tí ò bá ní wà dáadáa kò sí ìdóde nínú ẹ̀sìn náà jẹmọ́ dáadáa tó fẹ́ kò rẹ̀ rẹ̀ nígbà lórí ẹ̀ tí ó tẹ̀sùn mẹ́ tó ti wà ní dànù ọfi dáadáa báyìí yẹn lò gan-an tó bá ti ń sẹ́sì rántí ìsúnmọ́ ẹnu káàtó fẹ́ ìwà rí oṣù kékeré kò tún wá da àbí ìwọ́n tó gbẹ́sì dání tó kara ju kéde lọ wọ́n pé wọ́n mọ ẹ̀dùn kẹ́kẹ́ díẹ̀ díẹ̀ láyẹn lè ba mọ súnmọ́ ìwọ́ lọ ń kara yìí ah, ọtí kara náà yẹn ti súnmọ́ ẹ̀ tó wà wọ́n gbìyànjú ìsúnbì kan so ìwọ náà contribute lórí àìdá òjò tó máa ń ṣe lẹ́yìn kọ́ odó tó wa tí olóhùn asábà bí tí ó fa àwùjọ ṣe kó má jà á jẹ́ irinṣẹ́ bàwùjọ jẹ́ o kọ́lọ̀ mọ́sẹ̀mí lẹ́ni tó bàwùjọ jẹ́ o àtẹnukọ̀ kan wa náà kọ́lọ̀ ń ka fún ẹ̀ tí ó tún ṣe ni. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته